ògò tó ṣú tó fẹ́ rọ̀ yìí kò sẹ́ni tó mọ ibi tó máa rọ̀ sí. àmọ́ dá mi lójú pé tí òjò náà bá rọ̀ ọmọ òkókó tí wọn ò tí ì bí ojú yá. pé mr pé tó bá débẹ̀ lọ́wọ́ tó ti ń kọ́ra lọ́wọ́ yìí ti wò tó bá gba ẹ̀mú tó bá gírípù ẹ̀. kí ni kan náà. òkè wọn sọ. òdi ara mi. pẹ̀lú gbogbo training tí mo ti receive ẹ jẹ́ kó yé mi pé nǹkan tó ṣe gangan is less of our business nítorí ìdí èyí ó jẹ̀bi. chorosa. ṣe fẹ́ ṣe tẹ́sítì yìí lé ní tí mi kàn wí kankan tèmi bá mi ìṣe máa yẹn ó lè kú. Mm. bóyá kí n tiẹ̀ ló try láti ẹ̀ka wí díẹ̀ kéèyàn tiẹ̀ mọ nǹkan tó máa kọ sílẹ̀ because jẹ́ nǹkan wí díẹ̀ kan. ẹ̀rí olúwa má sọ fún mi pé o ṣì wà níbi tó ti ń jẹun tí mo expect ẹ pé ó ti yẹ kó o ti dé school. sọ fún mi wípé lórí ọ̀rọ̀ tá a jọ sọ yẹn òun ló ṣe ń ṣe bó ṣe ń ṣe. mọ́mí ṣé kò tẹ́ nítorí. ọ̀rọ̀ yín ti yé mi nǹkan tí ò yé ẹ̀jì máa jẹ́ kó yé yín mo fẹ́ sọ ìtàn kékeré kan fún yín ìtàn Professor Tanimola onímọ̀ ìjìnlẹ̀ tó ń kọ́ wọn ní anthropology. Ah, mọ́mí kí ni mínì ní anthropology? ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì tó ń kọ́ wa nípa àwa ẹ̀dá agbègbè wa àti ìhùwàsí wa èyí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn àti tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. ẹ̀gbọ́n mami kí nìyẹn ní ṣe pẹ̀lú nǹkan tó wà lẹ̀. <laughs> ṣe rí Professor Tanimola lecturer gidi tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ rẹ̀ ó gbèdé abúlé kan. bọ́mọdé bá nígbó nígbó nígbó igbó kìjikìji àní bọ́mọdé bá nígbó igbó igbó igbó po àwọn àgbà àwọn ọmọ ibi tó máa wó sí ọ̀rọ̀ ẹ̀yẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ ni. àwọn àgbà ló mọ ibi tó máa wó sí ọ̀rọ̀ ẹ̀yẹ ọ̀rọ̀ ni. òun ló ti gbọ́ yẹn o èèwọ̀ ń bí ni pé a jẹ jàrọ̀ a ṣe lọ́bẹ̀ débi tá a tọ̀ bẹ́ẹ̀ wo àti mi kọ́kọ́ wà tí oru rú mi lójú hmm. ṣé èèyàn tó bá jẹ́ nìkan máa ṣe ni àbí gbogbo ìlú nìkan máa ṣe. Ah, ah, má kò bá mi o toró netí tó fi ń gbọ́rọ̀ o bí mo ṣe gbọ́ nínú ìtàn tí mo gbọ́jú bá ni pé èèyàn kan jẹ́ nínú ìlú wa yìí bí ohun burúkú ṣe ń ré lohun burúkú ah, ní ohun burúkú ń ré lohun burúkú o má kò bá mi má jẹjà àárọ̀ o má jẹjà àárọ̀ o hmm. onetí tó fi ń gbọ́ràn o. so mi ò tẹ̀lé wá wá ṣe fàájì nínú ìlú yìí rárá bó tiẹ̀ wá ṣe fàájì kò síbi tó ti ń tẹja àrọ pẹpẹ súpù ń bí ó mu tí rẹ ó sì kọjá síbi tó ti wá. èmi fẹ́ràn ẹ. Africans Africans and their barbaric way of thinking. kò sí fàájì tó lè ṣe mí o ò lè rẹ́jà àrọ̀rà nínú súpù débi tó ṣe fàájì yìí. hello madam oh sorry mo mọ̀ pé madam tí mo pè yín yẹn it will be too much for your gumption for you to even understand what I'm saying. Uh, eh, Arabiri, you see, it is highly barbaric for you to be fingering, you know, so, ah, you see, is subjecting him to think uh, your uh, superstitious belief that ipe ẹni tó bá jẹ ẹja or catfish in kan máa come on is it it is highly obsolete highly barbaric highly, highly. Uh, to, I mean, it's somehow. How can you say such a thing? Uh-uh. Àgbàlagbà ni yín náà. Ẹ dẹ̀ fẹ́ bà future ti ẹ̀ jẹ́ in believing in your superstition. Hmm. Bí n tiẹ̀ gbọ́ gbogbo ohun tó ń wí látàárọ̀, mo gbọ́ bàbà, eh. mo sì gbọ́ yá dírẹ́sà. Kó wá máa bàbà ẹ̀ lọ, kó máa yá dírẹ́sà ẹ̀ lọ. Bó bá wọn ò jẹjà àrò, kó kú síbi táṣọ ẹ̀ wà tó bá wọn ò jẹjà rọ kí nǹkan ṣe ẹ ìwà àti ìdílé ẹ lẹ máa ran tí tèmi ni pé kọ́mọ ìyá tèmi má jẹjà o gbọ́n tí mo sọ fún ẹ o o gbọ́ o ìyá bàbá yìí máa hmm, bẹ máa ṣe rádaràda. I will not blame you. You cannot have more than what your brain can take. Medulla oblongata in fact kò lè ṣiṣẹ́ púpọ̀ so Africans the way they think highly I don't know I just don't understand. Professor bó ṣe jẹ́ òun lẹ ti gbọ́ òun. you see hmm. yourself you are an African man inú ẹ dúdú ọpọlọ ẹ dúdú the way you think gbogbo ẹ dúdú and you can't even think very well. ẹ má fi ìṣẹ̀ṣe sí ẹ torí pé ìṣẹ̀ṣe làgbà òun làgbà. Professor yes kí lè tẹ́ gbé dání. Ah, <laughs> you see botanically it belongs to Suriliformes family hmm? tí ẹ̀yin laymen tẹ́ máa ń pè ní catfish or ẹja àrọ̀. Ah, ah, Professor oh, oh. ṣé ẹ̀rí pé àwọn èèyàn ń tẹ̀lé yín bọ̀ nígbà tẹ́ gbé ẹja ìdáná. èrè wọn they are bunch of illiterate. Ah! you see one thing ni pé how can a group of persons kọ́ kóra wọn jọpọ̀ kọ́ máa dictate fún a whole meal what to eat and not what to eat ah it is highly preposterous hey, I will take that. Hey, eh, hey, professor olóyìnbó eh, ẹ jẹ́ kí mi ó sòótọ́ fún yín. okay láti ọjọ́ tí aláyé ti dáyé tí wọ́n sì ti fi orí tèmi gúnlẹ̀ sínú ìlú yìí ńlá tí jọ mọ̀ nínú ìlú yìí wípé èèyàn kan ò gbọ́dọ̀ jẹ ẹja àrọ̀ nínú ìlú wa ní. Eh, fúdìí èyí pòfẹ́sọ̀ ẹ ò tó bẹ́ẹ̀ láti gbé ẹja ìwọ́nú ilé kẹ́ jẹ́ nínú ilé tèmi níyì o èèwọ̀ ni bàbá èmi nìyẹn kí ló dé. can I ask you a question. Hmm? ẹ jọ̀ọ́ ṣé ẹ ní ilé yàrá tẹ̀yìn ń lò lọ́tọ̀ tó yàtọ̀ sí tèmi. mo ní ìṣe bó gba yàrá ní ọ̀dọ̀ mi níyì ni. ẹ jọ̀ọ́ ṣé mò ń san owó yàrá tí mi gbà lọ́wọ́ yín. ò ń san. ṣé ìkòkò ọbẹ̀ àmì the pot tí mò ń lò ó papọ̀ mọ́ ìtẹ́yìn náà. ẹ ẹ ẹ kò fẹ́ sọ ibi tó ń lọ ti yé mi títí wá dé orí ìkòkò ẹ̀wọ̀ ẹ fọ̀rọ̀ kòkó ọbẹ̀ lẹ́ o ìkòkò ọbẹ̀ kò papọ̀ mọ́ra wọn lóòótọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ tó bá sì jẹ́ mi ni mo ní ilé yìí tí mo jí aláṣẹ ilé yìí ẹ̀ tó bẹ̀ láti gbé ẹja yìí wọlé sẹ́. ok èwo olúwa ni. in as much tó yẹ pé gbogbo nǹkan tí mo béèrè yẹn ẹ ti dáhùn. bàbá lọ́lọ́ mo mọ̀ pé ẹ ti dàgbà díẹ̀ ṣùgbọ́n ìwọ̀nba tó kù tẹ́ ẹ fẹ́ lò láyé mo mọ̀ pé ẹ fẹ́ lò nú ẹ̀wọ̀n. Ah. ẹ bá kúrò wájú mi màá bẹ ẹja rọ màá màá jà lé yín lórí wà á kẹ kúrò bẹ. pòfẹ́sọ̀. sálíwà ẹ lọ kẹ lọ sọ fún gbogbo ilé ayé ẹ bọ́ mọ̀ pé èmi mi fẹ́ jẹjà rọ. lẹ́ẹ̀dì fò. mo dárò nínú ilé mi pòfẹ́sọ̀. baba landlord ṣé wọ́n wàá jẹ ẹja àrọ̀ wọn. Ah, eh, eh, wọn kì í jẹ o. n gbà wọn wàá rí wọn wò. ẹ má ẹ má torí mi lọ gbégbá ẹ má torí mi lọ gbégbá lóyún orí ọlọ́lá wá sáyé ẹ má torí mi lọ gbégbá ṣe wà ẹ fún abiyamọ ò ní pẹ́ kún ọmọ rẹ̀ kọ́ mọ́ta tí wò rí. Ah. ẹgbẹ́ fúnkẹ́ kí ló dé kí ni ń bẹ nígbó tí ń dún màwúrú màwúrú kí ló ṣẹlẹ̀. ṣebí ọmọkùnrin ọ̀mọ̀wé tanímọ̀lá àbí kí lorúkọ ẹ̀ ti ń jẹ́ tá à ń pè ní pòfẹ́sọ̀ ṣé bóun ní tẹ́jọ́ nígbó lóhun àsọ̀njọ́ sí. pòfẹ́sọ̀ kí ló pàwọ́ àti ẹ̀ papọ̀ kí ló kó dé. pòfẹ́sọ̀ ti tọ́jú ìṣẹ̀ṣe mọ́lẹ̀ o. bíi ti báwo. ẹ ṣe bá mi ibi jẹ́jẹ́ mi ni mò ń bọ̀ láti iléèwé mo bá ráwọn èèyàn tó ń tẹ̀lé pòfẹ́sọ̀ ah, ìjẹ́ kí ló ṣẹlẹ̀ mo bá rí ike náà funfun lọ́wọ́ ẹ̀ pẹ̀lẹ́ ẹja àrọ̀ nù rẹ̀. ẹja àrọ̀. bẹ́ẹ̀ ni bá mi la bá tẹ̀lé títí títí la tẹ̀lé déwájú ilé rẹ̀ bàbá onílé wa jáde sí ìjẹ́bólú fẹ́ gbẹ́jà àrọ̀ wọ̀ ó nínú ilé ni o òun fẹ́ lọ jẹjà àrọ̀ bàbá onílé ẹ̀ bá fárígá ó ní láò kò gbọ́dọ̀ gbẹ́jà àrọ̀ ń wọlé torí nínú ìlú yìí o àkínjẹjà àrọ̀ ló bá ní láò kamori wá o òpònú ni wá afọ́fúngbẹ́mu ni wá lùlù yìí tá a ṣe kí n jẹjà àrọ̀ kò sí ẹni tó lè bá òun sọ ipe kóun má jẹjà àrọ̀ nínú ìlú yìí ló bá wọlé láàrin ìṣẹ́jú díẹ̀ pòfẹ́sọ̀ màtí bọ́tà ló ti sí ẹja àrọ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní jẹ pẹ̀lú omi tútù ó ní òun ti ń jẹja àrọ̀ o kò sí kọ̀kọ́ tẹ́nì fẹ́ fóun dà kò sí kankan tó fẹ́ fóun ṣe. ká lọ pe baálẹ̀ ìlú wa ká lọ pe gbogbo àwọn oníṣègùn ìlú wa àti abọ́rẹ̀ o àti gbogbo wa o kò sẹ́ni tó máa ti òun mú. pòfẹ́sọ̀. bẹ́ẹ̀ ni o bá mi pòfẹ́sọ̀ ni o pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ ni o eh. bá mi bá mi ẹ̀dẹ̀ mọ́pọ̀ inú ìlú yìí gẹ́gẹ́ bí abọ́rẹ̀ òrìṣà gbẹ́gi tó ní ká má jẹjà àrọ̀ bá mi ṣe wà ní wà kàn ṣe sọ́rọ̀ pòfẹ́sọ̀ báyìí. kí la fẹ́ wá ṣe sí <laughs> pòfẹ́sọ̀ jẹjà àrọ̀ kí la fẹ́ ṣe sí kò sí ohun tá a ṣe sí wọ́n kò sí ohun tá a ṣe sí ìrókò ti wó sílé gbẹ́dógbẹ́dó kí gbẹ́dógbẹ́dó máa fi ìrókò gbẹ́dó lọ ni bẹ́ẹ̀ ni ọmọ ti wó sílé alárẹ̀ kálárẹ̀ máa fi gé ọmọ gbẹ́gbẹ̀dú orí bálárẹ̀ bá wá fi gé ọmọ gbẹ́gbẹ̀dú tán ìgbà náà láti wá mọ orin tá a kọ sí gbẹ̀dú ṣebí kò fẹ́ sàn ó ti jẹjà rọ̀ ọ̀ ọ̀ ọ̀sà náà dájọ́ fún o tó yọ kọjá mi lórí yìí sẹ́yìn ò ní wọ́n pẹ́ láyà. bá mi hmm? bá mi hmm? bó ń ṣàgbẹ́ gígan ò bá tiẹ̀ dá sèré àfún ó yẹ kẹ́yìn fúnra yín gan kẹ́ dá sèré àfún ebi eh, pòfẹ́sọ̀ burúkú ọ̀hún òun ló sọ̀rọ̀ sí yín létí odò lọ́jọ́ sí bá mi ẹ ṣe wá tutù báyìí náà. ohun òtútù wo fọkàn rẹ balẹ̀ já mi kú lórí ọ̀rọ̀ tó tí ò tó nǹkan tó wá ń pariwo tó ń tẹkínní wo ó ti gungun ré kọjá ìwé lódò òrìṣà gbẹ́gi òun àtòrìṣà gbẹ́gi òun lẹ́lẹ́jọ́ kò ságbẹ́gi ní ọjà kí ló kẹ́mi pẹ̀lú hmm. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. jù bẹ́ẹ̀ lọ. wọlé ká lọ wá lọ jẹun. o tí wàá pè mí pé ìjà ló ń pè mí. ẹ má fi ìṣẹ́ ṣe sí ẹ e, torí pé ìṣẹ́ ṣe làgbà òun làgbà. ṣó tán ẹni a wí fún ọbàjẹ́ gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà bí wọ́n bá báyàn sọ̀rọ̀ bí èèyàn bá kọ̀ tí ò gbọ́ tàbí kò gbà á mà ṣe n tí máa ṣẹlẹ̀ sírú ẹni bẹ́ẹ̀ òun ló ṣẹlẹ̀ sí yìí kò fẹ́ sọ kò fẹ́ sọ mo sì kìlọ̀kìlọ̀ fún yín tó mo sọ èèwọ̀ fún yín pé. Pe wọn yìí jẹja àrọ̀ nílùú wa ní nígbà tí mo sì rí tẹ́ ẹ gbé ẹja àrọ̀ yìí tẹ́ ẹ gbé wọlé mo pè yín mo ní ní tẹ́ ẹ gbé wọlé yìí èèwọ̀ ní láàrin ìlú wa mo tún padà wá bá yín ní kọ̀rọ̀ kò fẹ́ sọ mo tún bẹ̀ yín títí pé ẹ dákun èèwọ̀ ní kinní yìí ẹ dákun ẹ mọ̀ jẹ́ ẹ kọ̀ ẹ gbọ́n tí mo sọ kò fẹ́ sọ àfìgbà tẹ́ ẹ jẹ́ ẹja ẹ wo ibi tó dé báyìí bára lé ẹni bá ń jẹ kòkòrò bí èèyàn bá sọ fún un tó kọ̀ tí ò gbọ́ uruhẹ́rẹ́ ò ní jẹ́ kéèyàn sùn ẹ wo tẹ́ ẹ kó mi sí báyìí kò fẹ́ sọ. Landlord, I did not eat that surely for me. ẹgbẹ́ kẹyẹ òyìnbó bú sọ ẹ ń sọ ní ìsìn pé ẹ̀yin ò jẹja ẹ ẹja ẹni kọmọ lọ gbé ẹja wá ẹja lọmọ lọ gbé látàárọ̀ tí ó dé ìta ni o mọ̀ wípé ẹ ti gẹja ni ò jẹ́ kọmọ rẹ ẹja gbé débi ẹ ṣe ṣerú eléyìí da. you have to trust me. kí kí ni kí ni. ha. you see you see I didn't eat that catfish the catfish is still very intact. ẹ ẹ kò fẹ́ sọ. So ṣé pé lóòótọ́ ni ẹ ò jẹjá àrọ̀. Ah. ibi wá ni gbogbo èyí ti wáyé. bí pọfẹsọ Tanímọ̀lá. bó ṣe bára dáradá bó ṣe bá kú nìyẹn. ẹ bọ má mi kankan ò yé mi nínú sítórì tẹsán yìí ṣé bẹ́ẹ̀ sọ pé pòfẹ́sọ̀ yẹn ò jẹjà. bẹ́ẹ̀ so kí ló wá pa. supporting superior relationships rules are competent government. ah complimentary oh god ṣé mo lè get kinní ìwọ tún yà ókè ṣé mo lè get gbogbo kinní yóò pọ̀ o gbogbo yóò yé mi ọlọ́run ọlọ́run bá gbọ́ kò yé mi ọlọ́run ọlọ́run ah, mo dé ti ń pẹ́ mo ti ń pẹ́ ní problem mo ti ń pẹ́ ah àbí kí n pẹ̀ rí ni seriously tẹ́rì bá tiẹ̀ kàwé dẹ́ni èèyàn máa wà ní silver side. dé gangan náà ló gbé mi dé tó jẹjà àmọ́. mama yẹn jọ ẹrú dán bólú wa ti fẹ́ lóko ẹ ló bólú. babe. good morning. good morning. mo wà ok i'm fine. ah mo ṣì wá ń lè mú ẹ̀jẹ̀ fẹ́ máa lọ sí school ni ìwọ ń kọ́. o lè bí lè pè mí ò kàwé fún test rárá. kí ló sọ. ọlọ́run onítẹ̀sí ò kàwé. mi mọ ṣé mo kàwé àtọ ni. wọn má gbé yẹn wá o. ẹ nà ó mi ò kàwé. dúró tí wọn bá jẹ́ kojú kò sẹ́gbẹ́ mi kọ́. but you know you can afford to do that. ẹ ìgò mi rò ní pé. hello hello bólúwa ti fẹ́ hello hello. ẹ. Eh? nǹkan kò ṣẹlẹ̀ má jẹ́ kí n get back sí ẹ. Ah. oh god kí ni mo fẹ́ ṣe báyìí náà ah, mo dẹ̀ ti pẹ́ rọ́lá òlélé rọ́lá òlélé rọ́lá òlélé. kí ló ṣe píríńtà yìí tí ò tún ná rárá kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ wà nù náà. Ah, bólú ṣé kìí ṣe wípé o ti dé di printer mi yìí o òun ni òtán náà yìí mo dẹ̀ fẹ́ print out báyìí. mo kò tí mo fẹ́ ṣe báyìí o tẹ̀mọ̀ kò tí mo fẹ́ ṣe o. bólú kí ló dé tó lajúlẹ̀ tí rẹ̀ fi kún báyìí. ìgbà tẹ́yìn ò kí ń gbélé báwo lẹ ṣe máa mọ̀ pé bọ́dà Sunday bàbá ti kú ti kú jù wọn. Sunday bàbá kú kí ló pa ewu mú mi ọ́n accident ni ewu ẹ yẹn sílẹ̀ jàre èmi tó yẹ pé mo ní test láàárọ̀ yìí dáì tí mo fi ń dà irun bó ṣe dànù nìyẹn gbọ̀n nǹkan tí mo fẹ́ ṣe o. Ah, ah. dáì ẹ̀ dànù mm-hmm. eh, tí dáì bá dànù lo wíìgì. Mm-hmm. tí n bá lo wíìgì nsìn yìí gbogbo gbogbo wájú irun mi màmá hàn èèyàn wà níwà comfortable èèyàn ò ní lè ṣeré mo ní lè ṣe ọkàn. Ah, Bólú don't let your appearance affect your future ṣé o mọ̀ pé future ẹ̀ ó ṣe pàtàkì ẹ́ oya lo wígẹ̀ lo wígẹ̀ lo wígẹ̀ time time time oya oya oya oya my baby oya lo wígẹ̀ lo ah ah o kò máa lo wígẹ̀ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí náà bó mo kí n máa ń dá yẹ. ẹ tó bá dé màá ti ra dáì sílẹ̀ fún ẹ kó tó dé o ti gbọ́ màá ti lọ bẹ́ẹ̀ ra dáì tó máa lò kó tiẹ̀ yìí lélẹ́yìí lọ She kò yọ ṣé white kankan yo. white kankan yo, my baby yes you are looking good Oh yeah, oya yeah, oya yeah. mo ní pẹ́ test nìkan lánàá. ṣe kíá ah text ẹyọ kan tó níyẹn ó ní time to gbọ́dọ̀ dé school ó mọ̀. dábò. okay my baby. Mm. bye bye. all right ma'am. Hey, Tani, màá wá pè fún printer yìí báyìí. as much as I do not like to introduce myself, few of you know me that I'm spiritually gifted. So do not cheat. Imagine we will If you do, I'll catch you. The thought of you cheating alone is enough for me. Without me even looking at your side, I'll catch you. bàbá tọpẹ́ èèyàn dá bàbá tọpẹ́ èèyàn dá. sir sir. I just said it I just warned you do not cheat. ìwé tó ń kọ́pì láti ìbẹ̀dà ìwé tó ń kọ́pì láti ìbẹ̀dà mo jáde without me looking at you. the thought of it I will catch you. Just look at it. Just get out. Get out. And you could jack this. Why? Let's get out. Out. Out. out. I just warned you. I'll catch you if you cheat. Write whatever you know. Why are you cheating? Nǹkan tó fi sí abẹ́ irun ẹ̀ yọ jáde. Hey, you don't argue with me. I want you, I'm spiritually gifted. Nǹkan tó fi sí abẹ́ ẹ̀rùn ẹ yọ jáde. No, no, if anything is sir. Come on. Ah! accept your face, be happy with yourself, and don't let anybody intimidate you. Okay? Not let anybody frustrate you into being what you are. Yeah, just be yourself. Feel good about yourself. You're a very beautiful lady that anybody máa wish láti dàbí títẹ̀ ọ̀tẹ́ anybody ò bá wà òkè pẹ̀lú bó ṣe rí ìdí àwọn ọ̀dọ́ kí ló ṣe ọ́ ẹ̀wẹ̀ má fi ọ̀rẹ́ mi ah, ṣe o ṣe tẹ̀sán yẹn dáadáa àyọkọ torí nǹkan tí lẹ́tọ́ra yẹn ṣe fún ọ. ó dẹ̀ wẹ́ ṣùṣù báyìí ó dẹ̀ wẹ́ ṣùṣù báyìí ó dẹ̀ yọ wíjọ. rí testimony kó wá rí mi o ṣe ń oh, i'm sorry sir I'm sorry, lost submit assignment kan i see. Oh, now let me ask you a question. Um, irun orí yẹn yẹn ṣé bí wọ́n ṣe bí ẹ nìyẹn àbúdá ẹ. wọ́n ṣe bí I know I know. um, even kò she ṣe irun orí mi nìkan ṣoṣo irun ojú mi ibìbà àti ibìbà mo máa ń lo eye pencil àti mascara sí mi gbogbo orun ara mi ṣá. oh it's okay well mo máa sọ fún ẹ pé uh, má jẹ́ kó bọ́dà ẹ okay um, so many strange things ló máa ń ṣẹlẹ̀ nílé ayé yìí but ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò yé wọn kò yé wọn rárá eh, mo kàn fẹ́ kí wọ́n mọ̀ wípé àkàndá ọlọ́run ọba ni ẹ yes so don't be bothered you are normal okay kò sí nǹkan kan tó ṣe ọlọ́run kàn dídì dá ẹ bẹ́ẹ̀ ni alright so fọkàn ẹ balẹ̀ yeah báwo kò sí nǹkan kan tó ṣe um, mo dẹ̀ máa try máa ń sọ pé gbogbo àwọn tó ń fi ṣe yẹ̀yẹ́ ní school you must stop ẹ. thank you sir. yeah i'm going thank to try you. i'm going to try so fọkàn ẹ balẹ̀ don't be disturbed You're normal All right? thank you sir. i wish you the best. Yeah. thank you sir. All right. lọ́rọ̀ kan nǹkan tó ń sọ fún mi ni wípé àwọn tó ń fi àbúrò ẹ ṣe yẹ̀yẹ́ nígbà tó fẹ́ wọ school àwọn náà ni wọ́n tún fi ọ̀rẹ́ ẹ tó ní irun funfun tó gbé irun funfun wá látọ̀run wọ́n tún fi ń ṣe yẹ̀yẹ́ nínú campus. Mm-hmm. Mami ẹ wò tí kò bá kí n ṣe wípé yìí tẹ máa ń sọ pé a gbọ́dọ̀ máa jà ni nǹkan tí mi ò bá ṣe fún wọn torí embarrassment yẹn ti pọ̀ jù ṣé wọn ò mú pé wà tí kò dáa ni ah, ah. tíyàn bá búlé èèyàn ìwà tó lè jẹ́ kéèyàn míì kó lọ kó lọ pokùnso kó lọ parẹ́ ẹ̀ ni nǹkan tí kò dáa ni ó dáa tẹ bá wá sọ pé ká má wàá bá wọn jà ṣé kò lọ́nà míì táwa náà lè fi fìyà jẹ wọn ni tán fi lè mọ pé nǹkan táwọn ṣe ò dáa kó dáa. ẹ ṣe jẹ́ ká fa àwọn ọlọ́run lọ́wọ́ kọ́lọ́run kó ṣèdájọ́ wọn mo ti mọ̀ pé nǹkan tẹ máa sọ nìyẹn mo ti mọ̀ pé nǹkan tẹ máa sọ náà nìyẹn ó ti dà ó ti dà ah, mọ́mí so ẹ máa nǹkan tẹ́ máa sọ nìyẹn pé kẹ́ fi wọ́n lẹ̀ ẹ mọ̀ pé àwọn pípìn yẹn ni wọ́n jẹ́ kí n láìkí skul yẹn mọ́ tó jẹ́ kí n lọ skul yẹn mọ́ tó jẹ́ kí n máa wá admission sí ibò mi. ọ̀rọ̀ yín yé mi àmọ́ ẹjọ́ tí ó wà níwájú ọlọ́run ó pọ̀ ju ìtẹ́yìn sọ yẹn nígbà tí ọlọ́run bá máa ṣe ìdájọ́ wọn bó ti tó àti bó ti yẹ <laughs> gbogbo yìí ẹ lè má sì ń bẹ mọ́ ẹ̀yin ò gbọ́ nǹkan tí bíbélì sọ ni ìwé oníwàásù orí kẹta ó ní ohun gbogbo ní àkókò wà fún un ìgbà bíbí ìgbà kíkú ìgbà fúfúrúgbìn àti ìgbà kíkójọ ah, ẹ wo ẹ jẹ́ ká ní sùúrù dìgbà tí ọlọ́run máa fi àkókò yẹn tó máa fi fìyàwó ẹ̀ jẹ ẹ jẹ́ ká ṣe sùúrù ṣùgbọ́n ọkọ mi. Ah, ah. ṣé bẹ́ẹ̀ ni mò ń bá sọ̀rọ̀? ṣé wo mọ̀ pé mò ń bọ̀wọ̀ ọlọ́run kò yá lógún ọdún ṣàlọ́ múra àwọn àtẹ̀gbọ́n ẹ̀ kẹ́ tètè dé mi lóhùn ká lọ sí bible study. bàbá lọ scot free line. kí ló ń ṣe ẹ́ má bẹ́ẹ̀ ní kankan fa wàhálà o ó jẹ́ ìyá àgbà fún ọlọ́run ẹ́ ó dẹ̀ ló máa ṣe nǹkankan fún wọn ó máa ṣe nǹkankan fún wọn kí ló fẹ́ ṣe fún wọn ìwọ náà ló délé lóró jọba yìí sí oní lẹ́kṣọ́rà ti sọ wípé òun máa sọ fún wọn wípé wọn gbọ́dọ̀ fi ẹ́ ṣe yẹ̀yẹ́ mọ́ ẹ́ ṣé irun funfun wá já ìsàn ni àbójárùn ó jẹ́ gbà fọlọ́run gbọ́rọ́ tiẹ̀ fọlọ́run báyìí o. ọlọ́run mọ èmi ẹ understand kò tiẹ̀ yé yín rárá rárá ṣé bá rí bí ogun wọn ṣe pariwo nu class arúgbó ọjọ́ tó fi mí ṣe yẹ̀yẹ́ tó ń rẹ́rìn-ín èyí tiẹ̀ wá dùn mí jù ìyẹn dùn mí gan-an òun ni ti Fọláhàn Fọláhàn tó jẹ́ pé olóòdo ni kò mọ nǹkan kan èmi yìí ni mo máa ń ṣe tutorial fún Fọláhàn òun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ wá mú mi ṣeré ó ah, dùn mí. mo máa jẹ kó dùn ẹ. ṣe nǹkan tí mo máa ṣe fún wọn nǹkan tí mo máa ṣe fún wọn. kí ló ń ah, ṣe ẹ hmm. bólú ah, mo ní má sọ pé o fẹ́ ṣe nǹkan kan fẹ́ ní kankan kí ló ṣẹlẹ̀ gangan wo ebi ń pa èmi o torí mo ní kó wọ kíṣìn lọ kó lọ dáná o rárá o ń bínú èmi á wọ kíṣìn lọ dáná tèmi nìyẹn o èmi lọ dáná fún ara mi àmọ́ jẹ́ ń sọ fún ẹ má bẹ́ẹ̀ nìkan kan fa nǹkan kan o gbọ́ ṣé orí wàá ṣe nǹkan fẹ́ nìkan kan tó ń sọ yìí mi gbọ́dọ̀ tún gbọ́ mọ́ o gbọ́ má ṣe nǹkan kan fẹ́ nìkan o tèmi nìyẹn. ayé ẹ má bẹ̀rẹ̀ ní kọ̀kọ́ fa kọ̀kọ́ fọwọ́ yẹ láyé mo máa discipline wọn ṣáá ni ah Fọláhàn hmm, nǹkan tó ṣe ó dùn mí pa má ṣe nǹkan fẹ́ẹ́ ní kankan báwo. ẹ dúró bẹ́ẹ̀ Fọláhàn ṣé ẹ̀yin ò mọ̀ wípé kìnìún lọ̀rọ̀ ẹnu wa tá a bá tú u sílẹ̀ ó lè pani jẹ ẹ̀yin látọ̀ mi o ẹni tó bá sì tọ́ ọ ká lọ ká ẹni tó bá tọ òrò lòrò ń tọ̀ ìyá ẹlẹ́kọ̀ọ́ lẹ̀kọ́ ń jájọ́ lọ́wọ́ àdá ńlá lẹ̀mí àdá ńlá tó ń gégi nígbó tí gbogbo igbó ń pariwo eku lórógbò lẹ́yìn kò dẹ̀ sí nǹkan tí eku lórógbò yín tó fẹ́ fi ológbò tèmi ṣe lọ́jọ́ tòní ẹ ti ṣìrìn. Kórìí má jẹ́ ṣì sọ, kórìí má jẹ́ ṣì wí, ẹ̀dá mi dákun ó má ṣẹ́ mi. ọ̀rọ̀ ni, ńlá ni. Agbára Kí ni gbogbo lè wọ́n sọ jì? Tó wà bèbè má sì rà á sọ. ẹ̀yin náà jọba lẹ̀ bá wa bí. wọ́n lọ bọ́lú jàre mọ́ bí. màámi àbẹ̀ni agbọ́n set àwọn ìyá gbọ́ǹkan. sọ torí àwọn ọ̀rẹ́ ń bá ẹ ṣeré ló wá di pé òun jọjú sí wọn lójú oorun tó ló ń bẹ ṣe wọn jọ wig lórí ẹ wig lásán lásán lọ́jọ́ lórí ẹ tó wá ń jọjú bọ́ọ̀bù náà bàbá má jẹ́ kí bẹ́ẹ̀ jà o ló wá ń jọ sún ọ lójú oorun ok sí tó bá tó bá ń fi gbogbo wọn ṣe nǹkan tó bá ń wù ẹ́ wojú mi dáadáa o kò sí nǹkan tó máa ṣe fún èmi kò sí nǹkan tó fẹ́ ṣe fún mi ṣùgbọ́n. jọjọ má bínú. má jẹ́ kí n bẹ́ẹ̀ wọ tó bá ṣe gbogbo rọ́bìṣẹ́ tó bá ń bá wọn ṣe kò sí nǹkan tó fẹ́ ṣe fẹ́ mi o máa yọ wíìgì yẹn sìn kò sí nǹkan tí bàbá ńlá tó ẹni kọ́kọ́ fẹ́ ṣe sí. sọ́pọ̀. sì dìde wò ẹ jọ ẹ wọ àwọn méjèèjì ẹ wojú wa omi bódú omi bódú wa ti fẹ́ ẹ jọ èyí oríjì wọ ẹ jọ ẹ wọ tán ní ìṣe ọmọ tí ó lè lẹ́kọ̀ọ́ Cause once they've said they can never be forgotten nítorí pé ọ̀rọ̀ Yarakwa neju the law. So think before you speak it, cause your words count more than you can imagine. Don't say the way you feel it, don't be controlled by your words. Lára láti fèsì, yára láti gbọ́ o, àṣẹ ń bẹ lórí ahọ́n rẹ̀. ìdá olójú méjì ni ó bó ti ń pani náà ló ń lani your words are invisible but the grief is visible. ọ̀rọ̀ gbénú mi fọ́hún o ọ̀rọ̀ gbénú mi fọ́hún. Ah, tó bá rí kan tó jù mí rí lẹ́ni kí ló tó wá skul lẹ́ni gan-an. Ah tó bá rí nǹkan tó ṣẹlẹ̀ sí mi lénìí ó ju tèyí tá à ń sọ tẹ́lẹ̀ lọ. Ah, Fọlá ẹ̀ẹ́ nù pọ́nlé ni pọ́nlé boyfriend Fọláhàn tó wá dúró tì mí báyìí tó ń sọ̀rọ̀ sí mi èmi sẹ́ẹ̀tì àwọn Àbẹ̀ní agbọ́n tó ń sọ oríṣiríṣi then àwọn Fọláhàn náà wá kúnlẹ̀ wọ́n ní kémi jọ o àwọn ń rè mí lójú àlá kémi jọ kí n dáríjà ah, oríṣiríṣi ó tiẹ̀ ti pọ̀ jù. I tell you kò ṣeé sọ bó ṣe orí pọ́nlé yẹn that pọ́nlé yẹn gangan gangan mo máa deal pẹ̀lú ẹ̀ ọlọ́run kí ló ń sọ má bẹ̀ mí má bẹ̀ mí má ó dá mo gbọ́ kí n má ṣe nǹkan kan ah ah èmi ti gbọ́ mo ti gbọ́ mi ní ṣe nǹkan kan mo ti gbọ́ ṣebí wọ́n ṣá wá class lọ́la. Eh, oh, èmi ò tí mọ̀ bóyá mo máa wáṣá bó bá ṣe jẹ́ màmá kọ́ọ̀lẹ̀ máa jẹ́ kó gbọ́ all there be good yeah. ah pọ̀nlé. wọ́n rò títí títí tí wọn ò mẹ́ni tí wọ́n fẹ́ rò kàn wọ́n sọ pé kèmi wá jẹ ọba ọba kókè mi. ẹ̀yin fi èmi ṣẹ̀sín ní gbangba ẹ wá fẹ́ dáṣọ oró mi ní kọ̀kọ̀ níbi téèyàn kankan ò ti rí i ẹ wo kò sí nǹkan tẹ̀lé sọ láyéláyé mi ò ní gbà. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó fi Ọdúnladé Adékọlá sínú òkùnkùn biribiri dààmú dààmú dààmú dààmú ó ta kótó rẹ̀rìn ó jù sókè ó há para ọ̀rọ̀ tó yẹ kó kóboro tó ti tàn lẹ́rù ìṣòro pàdé wà nílé ajá bẹ́ẹ̀ bí ó sì àgbẹ̀ yìí ló ń dáwọ́ ṣe igi àtọ̀pọ̀ ló dé kó fọ́ bẹ́ẹ̀ ó ní bó tọrùn wọn dọ́tọ̀ àgbàjà káàdì yín. tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ kò ní dáa ṣá. àníkà kí ẹ̀ ń lọ ni àníkà kí ẹ̀ ń lọ ni. future ọmọ mi ni mò ń secure nítorí pé mi ò fẹ́ rivalry kankan fún ọmọ mi. lẹ́yìn òkùnkùn àṣírí tó tú yáyà sinimá yìí le jù ó gbóná ó kọjá àfẹnuròyìn another fantastic movie written produced and edited by ọlákùnrin ọlábọ̀dé bíi cast directed by faith abiodun ọwọ́ starring ọdúnladé adékọlá Biola adébáyọ̀ gbèdé martins abiodun madam sajẹ afis abiodun ṣẹ́gun ògúngbè lẹ́kàn látúnjì tósí ọ̀lànìyàn mọ̀nsúrì jayébèmí bíọ́lá adékúnlé ìdòwú adẹ́nẹ́kùn mú ìwà ọ̀làdìmẹ́jì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá tuntun lẹ́yìn òkùnkùn ó ti jáde sórí fẹ́sídìí Leko. Marketed and distributed by Germany Films and Marketing Nigeria Limited. The chartered marketer. Cinema Tituleyin Okuku. It's a must for everyone. It is sick. No, you are not alright. You're not fine. Something is wrong with you. Hey, yo, ṣé mo kidnap ọmọ ni? Lọ́sẹ̀ sọ̀dá ṣé mo kidnap ọmọ ni? Ewúrẹ́ ni òkú sọ pé òun ṣọ̀rẹ́ àgùntàn. Àgùntàn wọn ló sọ pé ìyá àwọn òbí dúdú. ẹ̀kọ́ lanu síbẹ̀ yẹn ẹ ló ń training mi ah, ẹni jẹ́ kẹ́nu ẹ̀kọ́ ah, ah, ẹ̀gbọ́n arábìnrin ọkọ mi ó kàn ń dùn mí nínú. wọ́n bẹ̀ jà o. mo ti mọ pé gbogbo bó ṣe máa ń ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ nínú ilé mo ti mọ kó máa padà jalè àti lábẹ́ òrùlé mi under my nose you have to tell me ta ni. ṣé dunya àṣekún. dunya àmọ́dù ni. tí bá iṣẹ́ ilé ti ní ẹ̀yìn fẹ́ máa láì. ẹ̀ẹ́ ṣùgbọ́n pé iṣẹ́ aṣọ fífọ̀ àti ilé tuntun ṣe iṣẹ́ ọmọ ọ̀dọ́ ọlọ́run pé ẹ̀ fún láyé ẹ̀. ah ó tiẹ̀ mú wọn lórí ẹ̀yọ̀ kan ojú mi ládùúgbò góòdì tó gbé wiri ni. lọ́ọ̀yà kí ló ṣẹlẹ̀ ẹ̀jọ́ ìwà ni. <laughs> mi ò kí n rílì mọ́ tíbẹ̀ yẹn mo wà òkè ní tèmi. ó mọ bó ṣe fi kíchìn sílẹ̀ sí lánàá kó tó di pé ó wọlé wá sùn ó dẹ̀ ṣe ń sun oorun ikú tó ń sùn ṣó wà òkè ṣá. ṣé o yọ yìí ṣé two some three some tó ń ṣe kiri tó sọ fún màmá ẹ lè. ẹ má jí o mi ì dẹ́ kí fọ̀rọ̀ ẹ̀ ṣeré o. ẹ ẹ ẹ ó ní HIV AIDS. wá wá what's the meaning of that no you don't say that. fún ẹ kó understand This is òṣà ni máa fọṣọ mọ́ òun á máa fọṣọ tó ń bá fọ bẹ́ẹ̀ àwọn ọmọ máa sá. èkúlé ló dá wa ilé báyìí la ṣe ní í where is my daughter. ewé kan ni mo pè ìgbà ewé ló jẹ́ mi lójú ọlọ. májà. májà. ta ni ń bẹ nídìí ewé tó jẹ́ ìrẹ́wé já. èmi ni èmi ni mò ń bẹ nídìí ewé mi ò jẹ́ òrẹ́wé já. ìwọ ni. bẹ́ẹ̀ ni. pọ́nlẹ̀. ṣé wọ́n ti gbàgbé ni kìnìún ní ohun ẹnu wa tá a bá tú u sílẹ̀ ó lè ṣekú pani ìwọ ló mi o ẹnikẹ́ni tó bá dẹ̀ tọ́ ọ òun ni ọká ń tọ́ ẹni tó bá tọ́ orò lóró ń tọ̀ ìyá ẹlẹ́kọ̀ọ́ òun ni ẹ̀kọ́ ń jájó lọ́wọ́. dákẹ́ ẹnu ẹ ń bẹ̀ ẹrun aka ò ṣe fi wégi aka ó mọ̀ mí ni èmi ewé pọ́nlé ẹ̀yin lójú ewé gbèmí tó ṣàwò ṣàlú ayé tó tún ṣe tọ̀run ah, ìwọ níwọ. wọlé àdá ńlá lèmi o àdá ńlá tó ń gégi nígbó tí gbogbo igbó ń pariwo sórí ẹkú lọ́rọ̀gbò níwọ̀ kò sì sí nǹkan tí ẹkú lọ́rọ̀gbò ti tì ẹ́ tó fẹ́ fi olóògbò tèmi ṣe ìwọ ti gbàgbé ni wípé pákó òun ni ọ̀gá pálí hmm. lónìí màá jẹ́wọ́ ara mi fún ẹ. kólúwa máa jà ìjà ayé kí wọ́n má fi wá ṣeré bí ọmọ ayò torí pé ayé ń bẹ. mo àti kò wé mẹ́ta mo ń bọ̀ jọ ń wọ́pẹ́ kí ni o. Bolúwatifẹ́ ni sá. Bolúwatifẹ́ jẹ. Ah, yẹ ah, yẹ dadi dadi owó mi yẹ ah, owó mi o. kí ló ṣe lọ́sọ̀lọ́. <coughs> owó mi. ṣé wọ́n náà lójú oorun ni. wọ́n mọ wọ́n lò mí ni o. tàṣọ sọ ọmọ nítọ̀hún. Bolúwatifẹ́ ni. tani jẹ́ Bolúwatifẹ́ ará abo ni. ọmọ sukùl wa ni a máa ń ṣí wíìgì lórí a máa fi ń bá ni ó wà nílé mi lójú oorun lónà mi báyìí. lónà báyìí. mo mọ̀ ń bọ̀ mo ń bọ̀ nítorí àpẹẹrẹ tẹ́lẹ̀ wọ́n wọ́n mọ̀ láti wọ́n yé padà àwọn èèyàn rò pé nǹkan mi ṣẹlẹ̀ nú ni mú kí ni mọ́ra wọ́n mọ̀ pé wọ́n pàápàá kọjá yìí rẹ o rè sí wíìgì lórí èèyàn o mọ̀ pé bí ìgbà téèyàn ti fìlà lórí àgbàlagbà ni mo wá náà lójú oorun tán nísìn o jẹ́ ká gbádùn mo ń sọ ní ti èròjà tí wọ́n fi ṣiṣẹ́ o jẹ́ kéèyàn wí. mọ́ mi ó ti sú èmi ó ti sú mi pátápátá mi ò lọ sí skul mọ́ o mi ò lọ sí skul yẹn mọ́ tó bá dẹ̀mù yín nínú ọkọ yín pèsè fẹ́ kí n kàwé bóyá kẹ́ bá mi pàbúrò yín kọ́ bá mi change school mi táwa lè change school mi mi ò lè lọ school yẹn mọ́ o ó ń dojú tì mí school yẹn embarrassment yẹn ti pọ̀ jù ojú kò ojú kò máa ń tì mí ni. Ah, ah. Ah, o lọ sí school mọ káàbúrò mi bẹ́ẹ̀ change school ìwọ ló ń dojú tirẹ̀ ìwọ kọ́ náà rí kiri ni ṣebí wọn náà rí lójú oorun ìwọ ni kò fọwọ́ síbi tọ́wọ́ ń gbé kó jókòó ara ẹ̀ jẹ́ wa ló lọ sí skul mọ wọn kàwé wà tó tù ká. mọ́ mi ẹ tún ti bẹ̀rẹ̀ àbí ẹ tún bẹ̀rẹ̀ àbí. pé èmi náà rí kiri lójú oorun ẹ tún ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń sọ. ìwọ náà rí ìwọ ni kò lọ fọwọ́ síbi táwọn ń gbé pé ò ní lọ sí skul yẹn irọ́ ló pa ò ní lọ sí skul yẹn irọ́ ló pa ojú mi báyìí ló ṣe máa kàwé wá ń ṣe ìwọ ni kò lọ́mọ tó ṣe tán rí ẹ kiri lójú oorun níranù. ẹ ní sọ fún búrò yín kan bá mi change school àbí ẹ kò sí wàhálà mi lọ skul ọkàn mọ́ nìyẹn mi kàwé mọ́ nìyẹn. ẹ máa bọ̀ ẹ máa wọlé bọ̀ ẹ máa wọlé ẹ jọ ṣẹ́yìn tá a bá ti wọlé ẹ má sọ̀rọ̀ mo wá pè yín ní ṣọ́ọ̀ṣì ṣe torí bẹ ṣé ń wo yẹn tó bá mọ̀ pé mo wá pè yín ní ṣọ́ọ̀ṣì ni ẹ̀mí burúkú tó wà lára yẹn á da gbogbo ẹ̀rú ni oh, ẹni mo rí yín ta lẹ rí mi lẹ béèrè lẹ júwèé ẹ gangan bó ṣe rí ni mo fi ní kẹ máa bọ̀ pọ́mọ́ mi ni ẹ ti gbọ́. àfọbífólà hmm, àfọbífólà eléyìí náà ń pè ní irọ́ ẹ̀mí mímọ́. ẹ̀mí mọ́ o. a máa cooperate. michael mímọ́ mímọ́ bá lògùn olórí ogun kẹ̀lí mímọ́ mímọ́ bá lò olórí ogun. ẹ bá wọlé bọ̀. Hmm, hmm. ẹ bá wọlé. ẹ rà mọ ẹ lẹ mọ ẹ lẹ mọ àlàáfíà fún ilé oh, àlàáfíà fún ilé àlàáfíà fún ilé ẹ rà ẹ lẹ ẹ lẹ ẹ lẹ ẹ lẹ. ìwọ náà wá wá ah, ah. bí mo ṣe ń lọ ń tà ni wọ́n júwe ẹ̀ wọ́n ní ọmọbìnrin tó wà ní ilé bíbá yìí èmi ní káwọn gbàdúrà fún. mo ní ah, ọmọ mi náà béèrè yẹn. mami kò lè jẹ́ mi bóyá àwọn àbí. Eh, eh, ìwọ ni ìwọ gangan nílò àdúrà ìwọ fúnra ẹ mọ̀ pé o nílò àdúrà kọ́lọ́n bá ń fi àdúrà kó bá ń fi tún ayé ẹ̀ ṣe gbogbo ogun wàhálà nú ayé ẹ̀ kó bá mi já dànù eh, ó nílò àdúrà òun ni. arábìnrin wò ó àdúrà ni ò pagùn bẹ́ẹ̀ni àdúrà la nílò ó ní níbi kò sí ní pàwẹ̀ àti àdúrà a kò lè ṣe ohunkóhun kan ẹ wò àwa gan tẹ́ ń wò yìí àwa náà nílò àdúrà ẹ̀yin gan lè gbàdúrà fún wa ìgbà tí sípa aláàfẹ́ ṣe é pè àbádúrà ni àdúrà kì í pọ̀ jù ẹ nílò àdúrà ẹ farabalẹ̀ àdúrà la fẹ́ ṣe àdúrà dẹ̀ mọ́ yín. what else what else. ẹ kí wọ́n kúnlẹ̀ kí wọ́n jọ lọ́rùn àlàyé. ó yá wọ́n ní òkúnlẹ̀ kan bẹ́ẹ̀ àdúrà. Oya. alukinda alukinda bastiana alukinda bastiana ọlọ́run mọ́sí olùbaládé ọlọ́run mọ́sí olùbaládé ọlọ́run mọ́sí olùbaládé gbogbo ọdún ẹ̀mí alẹ́jọ lọ́la ìrọ́sẹ́ yìí jẹ́lẹ̀ gbogbo ẹ̀mí kẹ́mi ìṣẹ́ ilẹ̀ ń wọ̀ ẹ̀jáde ẹ̀jáde ẹ̀jáde ẹni aláwọ̀ ló máa tẹ̀lé ẹni nígbà wọn ọmọ ẹ̀mí ẹ̀yin ọmọ ẹ̀mí ojú ogun la wà ẹ tú àmúrẹ yín ṣe ẹ tú agbára yín ṣe ọdún ẹ̀yàn fi o ẹ fi apá fò bíi ìdì olórúkọ jésù gbogbo ẹ̀mí kẹ́mi ẹ̀mí kàndà bíkì ẹ jáde ẹ jáde. ẹ̀mí mímọ́ o ó pọ̀ ẹ̀mí tí ẹ̀jẹ̀ kọ́mọ mi kí àṣà ja Elohim Elohim Elohim Elohim ẹ jáde bàbá ẹni lajú ẹ ti káàbọ̀ lójú ẹni yí ah, ẹ̀mí wò gbogbo ẹ̀mí kẹ́mi tó bá lajú ah, ẹ bù fọ́dúnrún ẹ bù fọ́dúnrún ẹ bù fọ́dúnrún. Ah, ẹ gbọ́ mi ẹ gbọ́ mi ẹ múra kólé ẹ múra kólé ọlọ́run bọ́ wọn ṣe sọ̀rọ̀ ó ní kó sọ fún àwọn ìṣẹ́lẹ̀ pé kí wọ́n ṣe kí lè kọ́ múra kólé ọlọ́run alààyè ah. ọlọ́run bọ́ sí ọ̀rẹ́ bàtàlẹ́ ọlọ́run ìpè ọlọ́run ìpè ọlọ́run àwọn bàbá ńlá méjìlá ọ̀yà gbogbo ẹ̀mí kẹ́mi ẹ wò mí. ìjà ńlá làwọn bọ̀ nìjọba ìjà ńlá làwọn bọ̀ nìjọba ọjọ́ ilé ẹ̀wúrọ̀ ọ̀hún àjọ ilé ẹ̀wúrọ̀ ọ̀hún èsì lórí ẹ̀wúrọ̀ ọ̀hún jésù ló lórí ogun mi wọ́n bẹ̀rẹ̀ ìjọ. ogun ya ogun ya ẹ ẹ ẹ tẹ̀lé ẹ sọ ẹ sọ ìgbà ńlá làwọn bọ̀ nìjọba. kí ló ń ṣẹlẹ̀ báwo ni Fọláhàn jọ mo máa ní ìdẹ́ ọ̀pẹ ni lórí ọ̀rọ̀ admission àánú olúwa ni mo sí káàkiri mo wá sí school láti wá wo admission list ẹ̀ wọ́n mú torí pé kò make a pursue me result ẹ̀ lóòótọ́ you know the cut off was really bad but at the same time torí pé mo mọ̀ pé ìwọ mọ̀yàn sí admin mm. wọn ò bóyá o tiẹ̀ lè bá mi bọ́ ń kọ́ ẹ̀ sọ̀rọ̀ bóyá kàn lè help ẹ̀ just to push her in kéde máa wo ó dẹ̀ make jam ẹ̀ dáadáa ó ah. make cut off in fact very very well it's just the pursue me jọ yín nǹkan tó bá lè bá mi ṣe bá mi bẹ̀ ọ́n kọ́ ẹ̀ kókàn tiẹ̀ jọ she's not bad as a student yes. Um, mm ní o ti ẹ ń ṣe problem náà tí jambe ti wà òkè postu ẹ̀mí nìkan náà ni ẹ̀jọ̀ kí ló gbà ní postu ẹ̀mí twenty two eh? oh no, i know but. i like twenty two like two two kí lè tó ń parọ́ mọ́mọ́ lọ́mọ náà ah, ó ṣe máa gba twenty two wọ́gán kilo ló ṣe é ò rẹ́rìn ó gba twenty two ò dẹ̀ rẹ́rìn ṣé kí ló tẹ̀gbọ́n yẹn parọ́ mọ́ ò dẹ̀ lè sọ pé ah, irọ́ ni àǹtí mi ò fifty two mo gbà ọ́ kí ló gbà jàre. twenty two. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ wá ẹ wá ẹ wá. no no no no ní láti pẹ̀lú. ó yọ ní ìwò kí ló ṣẹlẹ̀ ìwọ lásán ẹ jàre wá jàre á dà fún yín bébí ìsúnmọ́ bí tó ṣẹlẹ̀ ní wípé. ẹ̀hẹ́ wọ̀ wọn ló lè ní sùúrù àwọn ló lè ṣètù ẹ̀ àwọn ló lè ṣètù ẹ̀ ó mọ̀ pọ́n kù lèmi lèmi mọ̀ wọ́n kù tèmi ló wà sùn wọ́n lè mẹ́ni tó wà ẹ̀ àjò ẹ̀ kù mí lọ. ẹ ṣe jà yìí ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ bọ́ síbí báyìí jàre ṣe rí ẹ ṣá mọ̀ pé àbúrò ẹ̀rín olúwa fẹ́ wọ skul ó dẹ̀ ti ṣe jam ọ̀nà ó ṣe dáadáa bọ̀ pósú ẹ̀mí mo wá fẹ́ kẹ́yìn náà kẹ́ wá bá mi gbọ́ nǹkan tó lóhùn skọ̀ jàre sọ nǹkan tó gbà fún ọ jàre. ọmọ dáadáa two twenty over over twenty five àbí over hundred over hundred ló gbà over hundred. ẹ ẹ ẹ ẹ fara balẹ̀ ká má purọ́ ká má ṣèké ah, ah, ó ṣe dáadáa náà bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n sọ wọn kan fún ẹ tí ọmọ ẹni bá dáa ká wí àmọ́ ìkọ̀kan ló dá mi lójú o ká ní pé bí èèyàn bá ṣe gọ̀ tó òun ni wọ́n ṣe máa ń fún èèyàn lóye ni ah, ó yẹ kán fún ẹ ní phd gangan ló yẹ kán fún ẹ ah orí ẹ dọ́ta gan o. o ò mú tó tiẹ̀ ṣẹlẹ̀ ní bó ṣe wà yìí torí twenty two tọ́ ló gbà yẹn ó ń tan ẹ̀yìn o zero ló gbà o kó wá rò pé bóyá o gba zero yẹn o máa dírò irọ́ ni o wọ́n ń dírò bẹ́ẹ̀ yẹn o ò lè dírò o èmi ò ní parọ́ fún ọmọ pé mi àtẹ̀gbọ́n ẹ̀ close so èmi ń sọ tòótọ́ fún ẹ ni ó ti yé yín. Ah. girlfriend ọ̀rọ̀ yẹn náà pọ̀ ẹ má fi ṣe yẹ̀yẹ́ mọ́ pẹ̀lẹ́ ah but to be sincere you actually need a stamp on your forehead. A stamp? Yeah, only stamp lórí ẹ̀ are called the most stupid person on this planet See? Exactly. About twenty two over hundred. Ah! ah, ah. Hey! Uh, <laughs> um, ladies, ladies. Ah! Ẹ Jackie girl yìí máa feel bad now. Sorry. Oh, uh, um, sorry, if I may ask, how old are you? twenty-two ó ti tó náà. ó ti yẹ ẹ̀dá ẹ̀ sọ̀rọ̀ sọmọ yẹn látàrà. sẹ́rí tó bá máa fi wọ twenty three wàá sọ twenty three tó bá máa fi wọ twenty four wàá sọ twenty four tó bá máa fi wọ fifty. àwọn àgbà fifty over hundred. ó ah, ah, eh, mọ̀ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ sori tó bá ti délé ṣó ń gbọ́ mi o igbe tó ń ké yìí kò lè help situation tó bá ti délé wàá pe mọ́mì wàá pè wọ́n jókòó pé ah, mọ́mì ò fẹ́ lọ kọ́ télọ̀. no sista ẹ̀ wà ń bí. kí tẹ̀ ni mò ń sọ télọ̀ bíi ti bá wò ṣọmọkàn tó ń pè ní wóróbo as in wóróbo mọ́ biscuit biscuit chewing-gum nǹkan tó lẹ́dà ẹ̀rọ mọ́ nìyẹn o ò ní di school. wo wo ọlọ́run ọba yín yanjú ẹ̀ jẹ́ káwa máa lọ ní tiwa jà wá wá. ó fẹ́ sọ̀rọ̀. ṣé mo pé wọ gọ́gọ́ ni mo pè. torí ẹ̀ náà mo ṣe pé pé. ẹ just hold on lójú ara o ó yẹ̀yẹ́ àbúrò mi nìyẹn àbúrò mi kọ́ ló yẹ̀yẹ́ o èmi ló yẹ̀yẹ́ bọ̀ mo wá fẹ́ kí ẹ pé o ṣe àtẹ̀yìn tó kùnà ẹ̀ ṣe bọ̀ sórí nǹkan tí mo máa ṣe fún ẹ nǹkan tí mo máa ṣe fún yín tí n bá ṣe tán ẹni tí ò sí ń bẹ nígbà tẹ́ ẹ̀ ṣe ti yín sìn ó máa bá yín kà ní. o ti ń bínú o ti ń bínú òwe o ti ń bínú òwe mo ṣe máa yẹ mi kọ́ mọ̀ wé o ti ń bínú òwe ṣe bí omi mọ̀ wé èkó ni owó lè di kúta òun. o lè mọ̀ wé bó sì ti láyé láyé pẹ̀lú. o máa ń lò ó lè gba twenty two over hundred. mọ̀mí eléyìí ti pọ̀ jù ṣe bẹ́ẹ̀ iná lẹ máa ń pòwe kan ẹni tẹ́ ṣe bá sáré títí títí tó bá débi kan ó máa rẹ̀ ẹ́ ni. èyí tó ṣe yìí ó kù díẹ̀ káàtó wọ́n ń bú èmi àtẹ̀gbọ́n mi wọ́n ń bú wa wọ́n fi wá wọlé. mo kàn ní kí n délé kí n kọ́kọ́ wá sọ fún ẹ ni tó bá ti ń di ọ̀la tí bá ń lọ sí school mo máa lọ gbé àwọn ọlọ́pàá mẹ́yìn mo máa gbé yes offence ni kéèyàn máa búlé èèyàn tẹ bá rí bọ́n ṣe disgrace wa bọ́n ṣe embarrass wa òun ni kọ́kọ́ ló máa score low mark náà so àìmọye èèyàn tí cut off ọgùn tó bẹ́ẹ̀ tán dẹ̀ wọ school so kí ni big deal torí pé mo wá pè wọ́n wọ́n wá mú wọ́n wá sọ di eh, community laughter wọ́n á fi wá ṣe yẹ̀yẹ́ àbí wọ́n má wọrí o màmí ẹ̀ wò ìjà tí máa bá wọn jà nǹkan tí máa bá wọn fà ní school yẹn most of them èmi dẹ̀ ni mò ń kọ́ wọn níwèé o olódo ló pọ̀ nu wọn wọn ọmọwé mi ni mò ń kọ́ wọn wọn wá lè sọ̀rọ̀ sábúrò ti tèmi nítorí pé kò meet up cut off mark àbí ó máa ṣojú gbogbo wa. ẹ̀rí olúwa ọba jẹ́ ká ṣe sùúrù ká fìjà fọlọ́run jà. Hmm? bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi dà mí èmi náà fẹ́ dá ọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ ti di méjì nìyẹn ó ságbọ́ nǹkan tí ìwé mímọ́ wí ó ní ká dáríjì àwọn tí ó bá ṣẹ̀ wá kọ́lọ́run náà lè dáríjì àwa náà bẹ́ẹ̀ ni. Jésù yóò ṣe yanu bàbá mi yóò ṣe yanu ọ̀nà tí ó gbà lẹ́mìí ọmọ bàbá yóò ṣe yanu. jésù nìkan ni mo ní ní bàbá o jésù nìkan ni mo ní ní bàbá ẹ bá mi gbórúkọ rẹ̀ ẹ bá mi gbórúkọ rẹ̀ o. ma. o. ẹ rà sá o. yes ma Era sa. Era. Yes rà ẹ jọ̀ọ́ um, ṣé ẹ̀yin ni mrs adé fowó pé. ah <laughs> bẹ́ẹ̀ ni even gan tẹ bá ti yà àyànà yẹn tẹ bá sọ pé ẹ lọ sí Loretta spices ó máa mú yín dọ́dọ̀ mi. oh that's good ẹ̀yin ni mọ́mí ẹ̀rí. <laughs> bẹ́ẹ̀ ni ẹ̀rí olúwa ẹ kí lẹ fẹ́ ṣe ti birthday ni àbí ti wedding oríṣiríṣi ẹ̀rí àwọn tá a ti ṣe oríṣiríṣi. that's fine mi tẹ wá ṣe cake. Eh. Um, lecturer ọmọ yín ni mo jẹ́ lecturer ẹ̀ rí. ah ẹ rọra yes ma. yes ah ṣé kìí ṣe pé ó ṣẹ̀yìn rárá. not at all ah. eh, mo kọ́ abáyín ní gbólóhùn kan ni. ah kò tẹ̀lé eh. ẹ jẹ́ ká wọlé. ah rárá bó tilẹ̀ jẹ́ pọ̀rọ̀ ọ̀nù lé ni ṣùgbọ́n àsìkò gbà mí láyè rárá. <laughs> Um, ẹ ṣe sá. màá màá sọ nǹkan tí mo bá wá báyìí. màá sọ báyìí um, àsìkò gbà mí láyè. Ah, ah, okay ẹ free ẹ free láti sọ̀rọ̀. oh that's fine. <laughs> mo di tẹ́ ń wò báyìí tẹ́ ń wò báyìí <laughs> kò sí problem. Uh, that's fine. Um, kí ló dé tí ẹ ń fi jésù bójú. Hmm? ẹ má ṣe hùn ẹ gbọ́ mi dáadáa ìkà ẹ dẹ̀ mú jésù ẹ ń fi bójú mo ń wọlé bọ̀ lẹ́ẹ̀kan náà ó ní jésù ni mo bá lẹ́nu yín kí ló dé tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ wo bẹ́ẹ̀ ṣé wò mí yìí ọlọ́run fún mi lágbára díẹ̀ nìyẹn bẹ́ẹ̀ni in the spiritual realm mo mọ̀ yín dáadáa hmm? ẹ lè má mọ̀ mi mo mọ̀ yín gidi gan kí ló dé tẹ mú àwọ ọmọlọ́mọ àwọ bólúwa ti fẹ́ tó jẹ́ ọ̀rẹ́ ọmọ yín tẹ̀dẹ̀ fi bẹ̀rẹ̀ sí ní ṣèkà tẹ̀ ń ṣèkà kẹwàájẹ́ kọ́ máa nawọ́ ọ̀kà sí ọmọ yẹn ẹ má mi rí ká sọ̀rọ̀ spiritual realm bí mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan mo jù yín lọ fífì gidi gan mo wá bá yín sọ̀rọ̀ torí mo ní confidence àti bá yín sọ ọ̀rọ̀ tí mo wá bá yín sọ mo mọ̀ pé ẹ̀ tó bẹ́ẹ̀ kẹlẹ́ fẹ́ gbé pàbẹ́ fẹ́ try anything pẹ̀lú mi ẹ máa sọnù ni yes kí ló dé tẹ́ ṣe bẹ́ẹ̀ ah, ẹ dẹ̀ mú àwọn ọmọ ọlọ́mọ ẹ lè fi ń ṣèkà that's unfair kí ló ṣe yín lọ́wọ́ tẹ̀ ń ṣe báyìí. mo fẹ́ sọ pé mo fẹ́ sọ̀rọ̀ ni. kí ni nǹkan tẹ́ fẹ́ sọ. ẹ ṣe ẹ ṣe rí bẹ́ẹ̀ ṣe ń rí mi bẹ́ẹ̀ ṣe ń wò mí èèyàn ọlọ́run ni mí o. kí lẹ sọ. sá. So? mo ní kí lẹ sọ́sìn. Eh, ẹ eh, ẹ mo mo ṣe mistake eh, ẹ jẹ́ kí n máa bá ọ̀rọ̀ mi bọ̀ ṣe rí àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn ló kọjá àyè wọn nítorí pé ọmọ tí wọ́n bí tí wọ́n tọ́ tí ò gbẹ̀kọ́ ni wọ́n gbogbo ọ̀rọ̀ ló fẹ́ máa ṣojú wọn gbogbo ọ̀rọ̀ lẹ́nu wọn gbà láti máa sọ ẹlẹ́rù kàríkà sọ ni wọn nígbà táwọn ọmọ mi dẹ̀ wálé tó wá sọ fún mi bọ́ ọmọ yẹn dẹ̀ ṣe wá ń rìpọ́ọ̀tù wọn yẹn ara mi ò bá mọ́ mọ́ ó ní mo wá ní kíkì rárá bá wọn wí èmi wà ṣe rí mo ti ń wá ọ̀nà láti lè wọlé sí wọn lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ kò sáyè ìgbà tí wọ́n sọ pé wọ́n tún wá fi bólúwa ti fẹ́ wọ́n fi ṣe yẹ̀yẹ́ gangan ni wọ́n á ní kí n lo opportunity bólúwa ti fẹ́ yẹn kí n lè fi bá wọn wí. ìwà ìkà nìyẹn ìyẹn ò dáa bẹ́ẹ̀ ni ìwà ìkà ni ẹ ti kó ti yín bá bólúwa ti fẹ́ ẹ wá ń jẹ́ kó máa nawọ́ ìkà sí bólúwa ti fẹ́ that is unfair. ṣé ẹ rí mo ṣe ń ṣe mo ti yọwọ́ mo ti yẹsẹ̀. ó bẹ́tà kẹ́ yọwọ́ mm, mm, ó bẹ́tà kẹ́ mm, jáwọ́ tọmọ bá ṣẹ̀yìn sí different ball game má fi yẹn kẹ́ fi kó bọ́mọ mi má ṣe bẹ́ẹ̀ kó dá ẹ jáwọ́ o ẹ jẹ́ kó wà láàrin mi àti yín. ẹ ti ẹ jáwọ́ bí mo ṣe sọ bẹ́ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ẹ kàn dínú yọ. ajé àmà wa o ẹ máa ta thank you very much. ayé ń bẹ ó ń bẹ ẹ ṣé bẹ́ẹ̀ sọ pé pòfẹ́sọ̀ yẹn ò jẹjà. bẹ́ẹ̀ so kí ló wá pa á. ẹ jẹ́ n wá ṣàlàyé ọ̀rọ̀ fún yín ní kíkún káàrọ̀ ọ̀rọ̀ ó lè mọ̀ bí ẹni tó wẹ̀ nínú òkun. lóòótọ́ ni pòfẹ́sọ̀ Tanímọ̀lá ni ò jẹjà. ṣe rí abọ rẹ̀ kan wà nínú ìlú yẹn òun àti pòfẹ́sọ̀ wọ́n ti níjà tí abọrẹ̀ yẹn dẹ̀ ti ń lérí tó ti ń léka pé òun àfojú pòfẹ́sọ̀ òun àfẹ́rí màbo hmm. àmọ́ kò mọbi tó fẹ́ gbàyọ sí ó wá fi lọ sá sí abẹ́ ajẹja àjẹja tó fi ṣe láìda toró ti mọ̀ pé tóun bá ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn á mọ̀ pé òun tọ́jọ́ ní ìjà òun ló ṣe níkà tó wá lo opportunity ẹja yẹn. ló fi mú wọn ló ah. fi ṣe láì but that's wicked. Mm. so mọ́mi hmm? gbogbo story tẹ̀sán sìn kí wá ló ní í ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ àwọn pípù tó wà lẹ́sìn. <laughs> ọmọdé ń ṣe níbi tí mo sọ dé mo fẹ́ kẹ́ ẹ̀ náà kẹ́ lọ lo làákàyè yín kẹ́ ẹ wo ibi tí ìtàn tí mò ń sọ fún yín kẹ́ ẹ wo ibi tó máa end sí má jẹ́ ń ẹ dúró tètè máa lọ sí school ẹ̀ bẹ́ẹ̀ ìwọ ó yá lọ mú scarf ẹ kó wá bá mi lọ san owó àjọ ilé. ó dàbọ̀ ọkọ mi ó dà á nípàdé ayọ̀. <laughs> Hmm. Kate àti gbogbo ẹ̀yin tó kù mo ti rí ibi tí mo fẹ́ sá sí. Si ṣe bẹ́ẹ̀ yìí mọ̀rọ̀ sọ síyàn ni òwúyẹ aṣòro sọ bí ọ̀rọ̀ ọ̀rọ̀ ló pẹ́ nìkan lẹ́ǹkù lẹ́yìn lánàá máa fojú yín hàn máa bo ẹ mọ̀ pé kí n ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn sọ. òwúyẹ aṣòro sọ bí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ la dá ẹ. E ẹ mà ṣe kò yé mi débẹ̀ á jẹ́ wípé àwọn pásítọ̀ àtàwọn àfáà tí mo lọ bá irọ́ ló pọ̀ tó ń pa fún mi wọ́n ń parọ́ fún mi nì torí ohun tó sọ fún mi ni wípé ọmọ ẹlẹ́gbẹ́ ni ọmọ ẹlẹ́gbẹ́ ni òun ló jẹ́ kémi náà dúró kokokoko mọ̀ wípé ó lẹ́gbẹ́ ó lẹ́gbẹ́ ó lẹ́gbẹ́ ẹ ṣé o lẹ́tọ́ra ṣùgbọ́n ó tún kù nǹkan kan tó yìn rú mi lójú táwọn alálàá tí wọ́n ń rí tán láwọn ń rí káàkiri yẹn ń kọ́. wọ́n gbàwọ̀ ẹ̀wọ̀ ni ayé mà le o ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ mo ti gbọ́ mo ti gbọ́ lẹ́yìn kémi gan tí mo bi gan kí n bẹ́ kí n fà mọ́ra èmi ò mọ̀ ohun tí òye mi sì ẹ ti jẹ́ kó yé mi ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé ẹ ṣé gan. ah bólú ti fẹ́ ọkọ mi máa bọ̀ máa bọ̀ hmm. aṣọ ń gbà mí wọ́n parọ́ fún mi ọkọ ọkọ mi aṣọ ò ní nǹkan kan àfi kó foríjì mi ọkọ mi àfi kó foríjì mi àṣé àwọn àáfàá wòlíì èké ni mò ń rí tí mò ń bá tó pọ̀ ni lẹ́jọ́ rẹ̀ ló pè mí sí ló jẹ́ kí n mọ̀ wípé ò ní nǹkan kan pé ọlọ́run ló dẹ ẹ pẹ̀lú ohun funfun rí ẹ ẹ pé ò lẹ́gbẹ́ ò ní nǹkan kan ẹ àwọn tó ń rí ẹ lójú ọ̀ràn náà pé irọ́ ni gbogbo ẹ̀ lẹ́jọ́ rẹ̀ ló ṣẹ̀ bá mi sọ̀rọ̀ tó ti la gbogbo ẹ̀ yé mi má bínú ọkọ mi má bínú má bínú kò yé mi ni àwọn tí mò ń bá pàdé náà ń parọ́ fún mi èmi mọ̀ pé lọ́nà ń pa fún mi. kórìíwá máa jàrí jà ayé kí wọ́n máa fi wá ṣeré bí ọmọ ayò torí pé ayé ń bẹ ẹni ò gbé ayé. alija ayé wọ́n ara mọ̀ níṣẹ́ tòru tòru wọ́n ara mọ̀ níṣẹ́ àárẹ máa bọ̀ ramani fi kèrègbè rán níṣẹ́ ayé. ẹ ṣe ah, ilé gbọ́dọ̀ ti rough títí ó gbọ́dọ̀ ti rough títí next week so màá ṣe Ghana weaving yẹn. Hmm. wow aunty I assume this is your natural hair. yes it is. like seriously àti eléyìí àti eléyìí náà. gbogbo ẹ pátápátá. <laughs> this is wonderful. ẹ ṣe gan. <laughs> Eh, ẹ jọ one more thing ṣé lè ṣe fífọ̀ kan fún mi. ẹ jọ torí ọlọ́run ẹ má gẹ̀rùn ni má ṣe ẹni tì sí ṣé lè má fílẹ̀ báyìí. actually mo máa ń dá ẹ̀sìn black tẹ́lẹ̀ ni but nísìnyí mo fẹ́ máa fílẹ̀ báyìí ni torí ẹ̀ náà ni mo ṣe wá style. that's good àwọn pé tẹ́ bá ṣe fílẹ̀ yẹn ló máa jẹ́ kẹ́ wà unique láàrin àwọn obìnrin tó kù. oh thank you. Ah, ẹ̀jẹ̀ jẹ́ má gbàgbé láti máa patronize wa mi báyìí o. tá a làwọn ah really <laughs> no problem mama wa ẹ ṣé gan ni all right ẹ take care all right ma. beautiful ẹ eh, afa èlò ló wà nílẹ̀ twenty thousand ẹ eh, ẹ send the fifteen. you see this is a strange world where strange things happen for strange reasons yes ara tó bá dẹ̀ mọ́ lọ́wọ́ ọba ló lè dáa. I mean, this is just um, a result of pigment shortage in the hair. P pigment? Yeah, pigment shortage in the hair. Táwọn olóyìnbó máa ń pè poliosis. Gengel bí mo ṣe sọ lẹ́ẹ̀kan àwa ara tó bá wọn lọ́wọ́ ọba ló lè dá. Àṣeyí òwò ni. You know, and um, whenever tí rẹ̀ bá ti ṣẹlẹ̀, <laughs> we should be proud of it. Mo rántí ní ní Hungary ní 2015 wọ́n bí ọmọ kan with grey hair very beautiful torí grey hair lọ ṣe bẹ̀rẹ̀ sí ní pè ní Prince Charming níbi tó beautiful dẹ̀ wow. yes ó túmọ̀ sí pé we have to be proud of the way we look èmi ni mo sọ fún mo ní kó stop láti máa dé wíìgì tó ń dé yẹn mm-hmm. be proud of yourself lẹ́yìn yẹn òun náà ti sọ fún mi láìmọye ìgbà pé àìmọye èèyàn tó máa pàdé òun tó máa ní ah, i like your hair you look beautiful i like your hair <laughs> that's it so we need to be proud of how we look. Um, but sir nǹkan kan kan ó ń ṣe mí bákan bákan mi you understand. ẹni wípé eh, àwọn àkàndá ọlọ́run ni àbí torí kò yé mi akọ tó fi wá ń jọ sí wa lójú àlá tó mọ̀ wá tó ń ṣe gbogbo ẹ̀ <laughs> tí ò bá ń ṣàjẹ́ tí ò ṣe pé bóyá ó náwó kan ló wá lójú wa. àkọ́kọ́ mo fẹ́ kẹ́ mọ̀ wípé bolúwa ti fẹ́ tẹ̀ ń wò yìí àyànfẹ́ ọlọ́run ni ọlọ́run dìídì dá ẹ tọ́lọ́run bá dẹ̀ ti pè láyànfẹ́ à ni she is special she is a special being bọ́lúwa ti fẹ́ olúwa fẹ́ bẹ́ẹ̀ ni i'm telling you ṣé wàá rí that other aspect pé ó ń yọ sí lójú oorun <laughs> she's not the one bẹ́ẹ̀ ni sọ fún mi òun kọ́ mm-hmm. n tí ó dá mi lójú ni mò ń sọ kò ń ṣe bọ́lúwa ti fẹ́ lẹ́ẹ̀rí wọ́n lu àwọ̀ ẹ̀ ni ẹ̀hẹ́ ìkúnlé sọ bẹ́ẹ̀ ó kò ń fún àmì ẹ̀fún mi wípé ńgbà tí dáàdì òun ṣe findings nípa gbogbo incident tó ṣẹlẹ̀ yẹn wípé wọ́n sọ wípé wọ́n kàn ń lo àwọ̀ ẹ̀ fi ṣe gbogbo wọn ṣe ẹbí yẹn ni pé òun kọ́ ló ń ṣe. that's it so bólúwa ti fẹ́ ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ni nígbà tó lọ́run dẹ̀ ti fẹ́ gbogbo wa náà máa fẹ́ bẹ́ẹ̀ we are proud of the way you look. <laughs> yeah it's fine. Sorry. It's fine. That's good. I'm sorry. Show wàá rí i pé arúgbó ọjọ́ tí wọ́n ń I'm ẹ́ yẹn àpọ́nlé ni nítorí related ọlọ́run elédùnmáàdé nìkan ni wọ́n ń kì bẹ́ẹ̀ so tó bá wá ń pè ní orúkọ yẹn arúgbó ọjọ́ yẹn should be proud of it. arúgbó ọlọ́mọ náà. so ewu ẹ o ti gbọ́dọ̀ o ti di iye. it's okay. It's okay. It's okay. Thank you, sir. Yeah, it's alright. Hi. Hi, Bulu. I love your style. Thank you. Oh, my Hi, babe. ọ̀rẹ́ mi ti di ah, star ṣé o ti ń lọ ni. iye mo ti ń lọ. o dẹ̀ dúró bó a ṣe lé mo ti try mo ti try. I'm okay. Bàbá oní jẹnẹrétọ̀ láti ìjẹta tí mo pè yín, ṣé kò yẹ kẹ́ ẹ̀ tí wàá wo jẹ́ yẹn? Ẹ máa bẹ̀rù kọ́lọ́ ń ṣàánú ọmọ iṣẹ́ tó yàn ní Ẹ wọlé wọlé kò sí wàhálà ẹ wá ẹ wá ẹ wá báàgì tẹ gbé sí kò ṣe pé fi wá jí nǹkan kó ṣá. oníṣẹ́ ló wà ń bẹ̀ ẹ́. bẹ́tà. ọ̀rẹ́ tí wọ́n lọ ni. ah ah ah látàárọ̀ ṣé kò tó bẹ́ẹ̀. wà á wá wà máa kánjú lọ kí ló dé anyway apartment kan sílẹ̀ sọ́tọ̀ wà bóyá kó wá gbà. oh really no problem i'll see to it driver mi let's go. Uh-huh. english bó o sọ fún mi pé o ti di driver rẹ wà pé wọ́n ló ń wà nísìnyí bí o don't mind the stupid girl ṣebí mo wá wo bébì mi ni mo dẹ̀ ní kí n help ẹ̀ along. mind you eh, ẹ ẹ jọ nítorí Ọlọ́run bébì mi ò kí n ṣe driver kí ló ṣẹlẹ̀ ẹ réyàn tó cute báyìí ń pè driver mi ò láìkẹ́ o. <laughs> Ah. kò sí problem ṣáàrà máa bá wa wà torí world best ti wà lélẹ́yìí o. àbí o ojúkan ẹ̀ pa ojúkan ẹ̀ rẹ̀ ni o. bẹ́ẹ̀ni o àwọn <laughs> díẹ̀ díẹ̀ o. let's go jọ. olùdókè ẹ̀fẹ̀ sọ̀tà. i will. I will. All right, fine. All right, dear. Bye. Thank you. Will you marry me? She. o ṣì ní problem wà nìyẹn. pọ́mínà wà níbo ni ìjẹ̀ṣà ni wòye gbé ọkọ ọmọ mi o. ẹ má pè ní ìjẹ̀ṣà ni wèrè ìjẹ̀ṣà ni èrè ló ń pè mí. àtìgbà tí ìyá ẹ ti jẹ́ ni mi gbádùn mọ́nú ilé you are not even the same guy I got married to. Can I talk? Don't talk here, nigga. I'm still talking. What are you saying? Surely, go right, Sha. Can you listen to yourself? Sori ẹ pé sá. Sori ẹ tó ń bá sọ̀rọ̀ sá. Excuse me. Báwo ló máa sọ pé Nene máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn pàtàkì? Mo máa bọ̀ crime ní sìn pé mo ní káwọn ẹbí ẹ̀ kọ́ pẹ̀lú ẹbí ti báwo ṣé inú ilé mi kọ́ lélẹ̀. inú ilé ẹ̀dá inú ilé ẹ̀dá lọ́nà wo ló gbà jẹ́ inú ilé ẹ̀. if you care to know I am still the man in this house. lónìí sátidé kẹ má jẹun a máa ṣe a máa kọ́kọ́ ṣe omi kọ́kọ́ ṣe omi láṣẹ pa ebi a máa pọ ọmọ mi ọmọ jẹun mílíkì ìdánfó kábàámọ̀ pọ̀ká ló sọ mọ́ra mílíkì ìdánfó bùsùn yìí ká fi ẹrun payè ká tó ká tó máa ṣàlábà rẹ. èmi ni ọmọ yín mú sí ọmọ yín mú sí èyí rẹ ọmọ yẹn bá ti bàtà lẹ́gbọ̀n ó ṣe rí rẹ. nígbà ẹ̀ lágbàdúlé rí kọjá ẹ̀yà aṣọ wánà ní àfúnni ẹ̀rọ kọjá ẹ̀yà ajá ojú ọwọ́ ni ẹ̀ ta àfi kẹta wà. ònà sì yẹ máa rí ọ̀nìyàn ọ̀nìyàn pàtàkì bíi tèmi ọ̀yá yàn dé ọ̀dẹ̀mí àbí ọmọ ìṣe ìdàgbà báyìí dá àbúrò rẹ̀ gbójú kan tì á pa ìjẹ̀ṣà ni wèrè lérí ọmọ mi nù lé tí òfin ọmọ mi ní ìsinmi ìjẹ̀ṣà ni wọlé. mi ò lè mọ̀ tí n bá fi ń lẹ̀ pé máa lọ. bí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ la fi dá e ọ̀rọ̀ la fi dá ọ̀run òwú yẹ ọ̀rọ̀ aṣòro